إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يا قوم لو أنايك أما آه، كارين وياتو إني أكوى جنايك آني أهولي همبا إنه هو ربيع الآخر ababilame ilai akahe turi ece icehi uzena turi uhulewo atehimba ana kuntum muni sallallahu alaihi wasallam awa mi hijira horo maka na medina do seru hoyo ihe na ke anyi ihe na nyi enu ho ana ke otu ohu wa eni rai akaka he ozeba tore awre he nani wani se eni uwar hono na abdurazak ibn abdul muhsin al badr yani oni se kayare se kwanwa ije onobe ashru qawaid fil istiqama yani ilay itu eo anaika ani koroye ini isana ikomi kolo tinje tulo muri subhanahu wa ta'ala ani kodire mono wi al qaida tusabiya itu istiqama anya ala saka alkawaida tuthamina etu anaika otoa ihinta ثمرة الاستقامة في الدنيا اتطو اساهنان يعني هو أنو ذلك قضاء جائنا هنا أو الاستقامة على صراط يوم القيامة أو مكاي أولو تنجي سلسو أوزي أنا إكا آتو جزء لنا هنا الجنة أكو يوم القيامة dɔki man ya fi duniya ila sirati allahi almustaqim onu mori subhanahu wa ala o wolo juzi ene a honon kae o mene honon o yini ozo mori ana kae ono buzana jeren ono buzana kae o jeteren yani buzana wa sunna mori ka ene asani kason ana wole asani kana wole asani kana wole ono mo zona wa taala oba mani ro dana le kai o me yi e ne honon o ma so wole ka ono ye ana wole boro uzono dajon o ka hudia fi dar al ahira odono oba boro juze in ekwe le ma ana bi jawabu shart e ah اسم شرط اسم شرط انا كاولنا يعني من ana ndoka hudu ya fidar al-ahira aw babul julaina ko rere ma sabul julaina ila siratal mustaqim inu zumuri inu zana mani boron mansub ala matn jahannam ana mani hije ana mani daje dai ka bo so teleso jahannam ya so jahannam inil jah inil jahannam aman pole fa yawmul qiyama akwa ko ya akalai yunsabu sirat aba mani shaje sirat ala matni jahannam in jahannama ahadu min asayf yani uzanun ana ka man sitin ni jahannama ore huno oho yani sharpness an o iwe enyu na we ama kuma ya ka ama so des kan ne da werin yani uzanun o iwe only na we o huno ho wa adukum min do weyin yani owu yan o wuma ya ka wama ni ah na wama shayle fa kunya dun man ne rena wele ka da ka wori man ne ren yani ozi sirat o yere humi e, yani aduko mina sha'ar yani o yele humi e, dako wa yumaru nas ehano awa modayo da bil mururi alayhi ka zanneru fa farahunan wayatafawatuna fi mururihim alayhi yani aba jengunye adaba jinye aba ni difference ene oyiru sana ikaye azaru sa ile su donon yani saba mo jengunye tawafatahum fi amal wal istiqama ala sirat Allah fi hadhihi al hayat dunya yani oyi jengunye anada ba feru sa e wa adanyi ba ru sa fuma ki mewele asuma ki nyanyo manriawo yani ọnụ sanada ba azinan ọnụ jenwunye ba naanị ọrụ ameme mụ kọrọ ọrụ ameme yi tenje ala sirọtụ lọhil musakim tile sozo mori e, anaghị ka ye ọnụ owu zanaba ọrụ anaghị ka ọnụ kur'an ba ba se he ka ya jezi naanị yani umame jei nan fi hadhihi dunya yani fi hadhihi alhayati dunya enu mana ka wa fi yara ina hanan daga kola ibnu qayyim rahimahullah yani ibnu qayyim al-jawzi muli ma yan bayo أكثر من هدي في هذا في هذه الدار أنو مريم كبر جزء إنه هنن أنو أبر جزء أمر إلى صراط الله المستقيم إني أزوم أنا إكاي أنو وزنا إكا أبران الذي أرسل به رسوله أنا إكا سيرك تزن أنو مزمنا وتعالى

ọ̀nà mùsùlùmí wa tààrà ọ̀nà ọ̀rẹ́ ti ciwo ihe ta ina ne lọ́kà kò wánà hàdà sẹ̀rọ̀tì mùsùlùmí fàtàbí ọ̀sán òwúlọ́ náà ìka yẹ ọ̀nyẹ bẹ̀bẹ̀ wá sàtà yàní bíhi nàzàlẹ̀ kìtàb àgùbọ̀bọ̀ mùsùlùmí wa tààrà ọ̀ ciwo ihe ta ina hudiya hunaka ọ̀nà amani bọ̀rọ̀ tóró ọ̀nà ntúfẹ́rẹ́ àti sáwà gùbọ̀ ni ciwo ihe ta hudiya hunaka ilà sẹ̀rọ̀tì ọba wọrọ jòzè ìzọ yani yọmọl kìyọmọ yọmọl ahir yani ozo múlíọ̀ náà ìka yẹ mustakim ọ̀nà nyẹrẹ rẹ mọ̀sọ́l ilà jannati aná ìkọ́ fiọ́dà náà ní aljannan yani wà wọrọ jòzè iná hànán which means wẹ́ẹ́ wọrọ jòzè iná hànán wẹ́ẹ́ àbẹ̀ wọn aljannan mọ̀lì subana wa ta'ala. dọ́kẹ́ wàdàrú sàwábì aná ìka ilé hànán ọ̀nà wílé hutó chanin wàhálà kọ́dìrì subúti kọ́dàm kọ́dàmù abdi alahazà sirat ọkọm ẹhwẹhị anaghịkaghị ọrịghị ohi ahwa na epete alahada sirọ tiri sodanon alebi na sabahu lọhụ le ibadihi anaghịkọ mụzọ na wataala ọmanụ sọjẹ ihe ọrịghị ẹni ẹni sọ nkụ ntụmụ sọlọ alisala ọmọmọlọ ke lakọtarọktukum ala mahajati bẹdọ mara na bọ ní tinubu náà ikaye ọmanụ hụrụ etu ha lailuha kanaharuha ila huwa nabana ya suman kodwa na bọ wala yazigu anha ila halik enyo ne be jise huna na ko halaka oro no na ga nai kai despite all odds despite kai e ko zigo with all destruction anai kai e ho wa ko mi sunna dure ka au ejenyi no ha gwo du ne na aha da kai akoko mi ko de ko la da fe gawo anu jo no ngwe <laughs> ne na wa ka ada ye me ne ho na dure ka le nya na nyo aha ama ị kaka <laughs> ee eh, ahụlụsụ nọ n'anya na n'etiri ya ka ya na-akụji na abụọ ayẹlẹ ìṣẹ̀dá bá tó a ọkọ̀sálà dáa wọ́n lè sànú kọ́ ẹ̀rí nínú mi àbúkọ́ ìkọ́ ọ̀yàn na-amị ama side attraction kọdam. ahwan ọmọni yẹpẹtẹ tẹrẹsù ozonu mori sumana wọtaala ọnà máa fẹsẹ ọnà ntọ ẹ níbàzẹ domo sumana wọtaala dọkà àyíká yasi ọntọ mori sọlọ alẹsọlá yasi mi àpèjúwe oníyèrè yàmà yàni fi hàbìhì dàr ẹni ẹ eh, hànán yakunu soboti kọdàmíhì ọlẹ́bàá àbísánà àyíká owó ìyàwó àwọn ẹ̀pẹtẹ alàfẹ́rọ́ọ̀tì mansó kìlìsó lìyànà àyíká máa ń dà alàmọ́tìní jahannam ẹni nírí jahannama ọ̀nà lónìí ike sẹ́yìn sẹ́ ẹ bá ẹbí àdúrà bábọ́ nìkan wá mẹ́ lọ́wọ́n fẹ́rẹ̀ ọ̀tọ̀ náà tó ní ìdọ̀wì káyì ahọ́ ọmọ mi yẹ pẹ́tẹ́ ànyẹ́ dùn ọ̀nà yẹn gbàdúrà kò mórí òhìàwá wà pẹ́tẹ́ náà nígbà kọ́ tó mórí sọ̀rọ̀ àlẹ́ sọ́lá lọ́kì sábẹ̀ kò ló bá náà alàtọ̀ àti yẹ ẹ pẹ́tẹ́ ẹni ọ̀yí sàṣẹ ọmọrí ana ndo ke umu mi tinni uzumuri ona lewa fiya wa hebete ija na ga ila eko ya kiyama dako wala sayrihi ala hadha sirat yakunu sayruhu ala dhaka sirat yani sile su on meru fe ele su ozonon yani awa mi sunan e janyu do lame kata ndo honan kwele

yẹn the way anyi method no la fi kura da ole kura eje na ka ya no eje ka nyamba ene ize ya ze where come me is better uh, oh, no ka oh, why nan do wale yeso ono divun yẹn munafin choro non ona ro wa nyaka munafin chi dodo ni ya chi meshi munafin chi kura na نعم، نعم، سبحانه وتعالى لكن المنافقين في الدرك أسفل من النار أول منافقين إني رنا ينيه إيه إبعنا تمام وإذا لكم الذين آمنوا قالوا آمنا وإذا هلوا إلى تياتينهم قالوا إنما معكم قالوا إنما معكم إنما نحن مستابعون أفضلكم ولي إيه وهكا يا أهل الذين آمنوا لا يكونوا لك نعم ọ̀nà ìjẹ́ àkàrà ìdá ìmú ẹ̀sì aka àwọn yọ̀là ọ̀nà ìmú ẹ̀sì kàyè àwọn ọmọ nìbá yàtọ̀ dà hẹ́ ẹ́ dọ̀dà kọ́nà brọ́dà lówó ìlékù lówó àdókù rẹ̀ àmọ́ ìjẹ́ kó yàrá dọ̀jì ọ̀ dọ̀jì dọ̀mọ́ni sí ọ̀ àti dọ̀ pàrà yìí ọ̀ ìnà ẹni wò ìbí ni. sọ̀nà mẹ́ndúrè ke ọ̀dọ̀ mẹ́fẹ̀fẹ̀ ọmọ mẹ́fẹ̀fẹ̀ bábábá ọmọ mẹ́hẹ́yì káyè wá zùfẹ̀ wá jèzè òzẹ́ náà káyè ono buzo mu subhanahu wa ta'ala fi hadhihi dunya ina onon ono reba bi ono ndo yakunu sayruhu ala zaka sirat ya ono reba bu ini uzonon fa minhum ani nene man yamurru kalbar anyo na ka oba kizono baba jo inyanyo omanire awo yanu ya kinyanya omani do mani na sonson ora kobe distance airline physics ya ka that distance only light cover in a second muna da met na wala no amma ibe da masawari na yabo easy e mo da da joy nyanya e eh, ko la ha ole dake wa minhum anyi ne ne ma ya murru katar adan bana wajo da mani jei da ha dake wa minhum man ya murru karre da ne wajo asman kai ahịa atụ awa ahịa distance speed ahịa awa da nyuma afọ dọkọ min ya murru ka shaddin rikab ọkị alani ba jọ asụmọ ka ọdụna tụrụ sụpa na ịkọ yara tụrụ sụpa gbe oche o ọmụ mehe ya awa afọ jọn ọmin ya sa ya dada nye ọnụ ya asụmọ ka ụmụ ele kọrọ rute ihe a mebi oge ibechi dada ka jọg na jọn man yamshi masiyan dala ni dai ku sawni baade um ya ime ka yero tan awale ni baajo wa minhum man yahbu habu dala ni dai ka woni be tule tayna ne ume ko jeyi tule dai ka be tule na no nyango wele ko na la chaho o izon la ro se do oni oni na itula wa minhum mahdush musallam dani ne na ikaye o ma na wo di ke atro yani asa hore nguza bare ma yo ma re me do re za ma do awo ma yi me na ma dai kon me yo ko ru musallam do ha da ko minhum mukarradat fi nar danyi na ikaye enmi hina na wo be ya hore ba ni ran dure kai e ma no e, e ma na ngoni sero de yo che de hore de pile ba ni ran dake falyanzur abdu sayrahu على ذلك الصراط من سيره على هذا هزوة القذاة بالقذاة يعني أوكي أوريه أوري فلينظر أوريه أوري يعني أوير ثاني أوزيزا يعني صراط نايكا أبا سلطان جهنم أوريه مالي من سيره على هذا سيرسو أمي معروفة إني أنا إني أنا أوكي هزوة قذاة بالقذاة أوكي the same thing yani onyonyo bi no me ya ida bo abo me le ba be den yani o me ya den abo ma na be don yani difference oyin ko ana no be hazwa qazat bil qazat yani the same thing doke jazaan wifako osono butosi ana ka o sere o okoro na ka e ozame ana mo sona wa taala doke hal tujzauna illa ma kuntum ta'malun vanyi fi sharu tani vanyi fi ve sharu tani hanan ay e sana kai ave name sababu ni ka yanya ke usana ya ave now how all compare ya ya ile sozi ona ndawo ko do disturb ngom polo abi mela ha hulo de abi zimi na na na doke wali yanzur shubuhat wa shahawat dozo no oreka ni shubuhat evazi wa shahawat ati oriti yani desire alẹ́tí ta okòwò àǹtẹ́rìhí aláhàzà fẹ̀rọ̀tì mùsàkìm aná ìka ọ̀bì ògùwà ọ̀bì common obstacle yàní inú àǹtẹ́rìhí inú sanáàbì aláhàzà fẹ̀rọ̀tì mùsàkìm tìlẹ̀ tóbi aná ìka yẹ ọ̀bùzà náà ìkọ́ ọ̀wọ̀rọ̀ fẹ́mi dọ́ka tẹ iná ha kàlàlẹ́ àwòká màá ní yín ìké ààyè in form of ìsọ̀nà bọ́ọ̀yà àti màtí hù kàwọn. ọ̀yẹ̀kọ́. ana allati bi eh, jambatay zaka ana ko man ya ka e eh, na amani ya ka na iba tahut tasafu ana e ka wa mona na du wenele ka ikiyo non of o genwoje dok wata ukuhu anil murur alayhi e do disturb bao do zao do become obstacle na e ka e wee kwukwuru ya kawaru sabu man honon dike ka ni program du ka anyị ee oje na were wedo mee ya ele ọka hụ ịdawa na abịa n'ọdụ okwu gbanwee ehi <laughs> program ihe ọnọ ite ụba onye ko dịta kalalib onye ko wa wana wa wa wana we ko ni program always ko na sala ohu e wana we oku asu ho na ka jema sanison ni zaka ama ka mbidi ni dekeri dịta kalalib

ekehonon oh, eh, eh ma wana chona na male nen adamon to kai wa da da kai jama sen ta da ne wa kana aka era kuma le fiere da da me tan zo gan disa kalalib ne ho si your desire is now telling you kai and na ma to na then aduma le se fe da yo oh, no ka ka aduma le se fe da yo oh, ka ku me me wala ni to shao so a bɛsɛn ɛnɛbi obstacle their impediment ana yi ka ye a debauler from moving straight to the path ɔno na wɔn ka ya ka ni eso wa anyi ana eso ɔwe ana yi ye it have become a hanger a hanger with a hook ɔno wei sɔ ɔnam kɔrɔ yi la dɔm ɔno hook a o jɛ ɔwɔ se

ehe sawa hajin tobe lo agogo lojin tumi sawa ere ona me kawa na so do ere ba ku ta ji hajin na wa kala li bo mi no ni ya eh ma ko ona mara ni obstacle ana ka da nyen bae kae bo e jo ne te wa re kawa ma ke seme wa na wo ko stop pa one hono the same ameme happen na ọrụ na is going to happen na kuhi yawm al wa falahu ni sirat anaika nafaba ala mafni jahannam amani hiroja ila fi jahannama yani sanu wele ko dowolo yani na ebe ka waru sai na hono oye ko wa masowore kawa henwa ho ni desire wa wota oyibo ana ka program ana no ya na ure omori ana no wele ka we na mid me ye le man to wan ko boy fa dia and muri ti ya ma ban so the akipo no no nure ka mo roro hadisa no oje hadisa no hora afere mo e hadisa no wa ni islamic thought o sere what i mean by islamic thought they are not common oye ko no me lo ni ka wọn mọ na ìṣìṣẹ́ durava rema batoran dia there will be a service of guidance okay fa in kasrat hunna okay ala orunan yani orunan all if uh, it's not called divorce wa qawita dana wa nyukatan ehuna orunamona do wuro amado enga do sumure do jeng فكذلك هي هناك أبو ملاب وما ربك بظلام للأبيد ومولي أنا ودري هاو أما بهنا أريه أنيني لكن من كان في هذه الحياة الدنيا أرانا أنا هنا هنا تحتفه شبهات ذلك إفازي يعني أوه راشا هلوي والشهوات أتي أويسي آيان عن صراط المستقيم في أوزي أنا كاي أو نو زنا ورن الكل آه، فستحتفه الكلاليب ọba za ọba tsọ kúrò de alkalalif hanga ana ọni rin sọmtun wabin alẹsẹ ala jambata isirat ya malkiyama ana kọma ni aka isirat ya ko ya malkiyama misla apejuwe ma hotoftahu subuhati wasati dunya ọmọ mẹsọ kúrò de ọmọ mẹhawúrò de yani evazi dọ ọmọ sọwọrọ kọnà yánà wẹlẹ la àti oyi fi iná hàn wàlàhù kalamu ahọr kọlíbù min hàdà fi kìtàbí aljawabi káfí ọkẹ ọmọ rẹ ni ẹnwúrẹ náà inni uwanota ana ka o inni wana he aljawabu kafi yani ibn qayyim aljawzi okote yani doke alqaidu tafi'a alqaidatu tafi'a yani itu anato oho oho hina الموانع من الاستقامة شبهات الضلال أو شهوة الغي أوكي إنسان يكون يو يو لكي أريد كونه تنجي أصلا يوم تنجي ọ̀yìn náà ṣubuhati dọ́là ẹ̀vẹ̀zíà náà kabo gbòòrò àhúrò dè. àwòṣàhùwàtì gọ́ì àrèké oríṣi anáà kaba ọmọ ọ̀rọ̀ mọ̀ kàdínẹ́n. dọ́kítà ṣubuhati awéèrè ẹ̀vẹ̀zí wàṣàhùwàtì àti oríṣà sí oríṣi àyè. kọ̀wá tí ó bọ̀ dàn wọ́n mọ̀ wọ́n ní ó dórí yọ̀ọ̀nù. صدت عن الاستقامة إن أعيد جاء تلتلسو ويبور جزي وسائر على صراط الله المستقيم أوكي أتي أعيد دو دو غوري إن لتوزو مليانا يكون بابن يمر في سيره أوكي أوا كونتينيو يعني إني أعيد صنع باستمرار بشبهات إني كأفلاه يعني the, all this دون لي كونتينيو باسم باستمرار بشبهات بشبهات والشهوات ati oisi ayaga tasarrufihi anaika ojisha yani oha wa taharrufuhu dojisha an sirati allahi almustaqim huni uzumuri anaika onu buzana boron onu buzana nye beben yani wabaro evazi onle oisi ay ese ayo anaika as far as woro tulo anyi every stage anyi na na na na àwọn yìí màsúrù kọ́ wa ha ọkì bá kúlì mà nyàn harifa ní lẹ́sìkọ́mà ọkì àbọ̀rọ̀ náà ìka ọ̀ ha hùn ló gbòòrò ìmà ànyàn harifa an ha ìsáyidà ka yìí ọ̀yì jìṣẹ́ ní jìṣì bìṣà wàtín rere òyìṣẹ́ yẹn nọ mẹ́kọ̀ jìṣì àwọn bìṣà wàtín àríkà rẹ̀ rẹ̀ dako washahwatu awele oisa oisa fasadu fil amal onwe ni dukoro washubha awele ebazi fasadu fil ilm doni dur oyen yani oyi ɛdɛlɛn ɛnu kɔlɔ ɛnu ɔyɔni yan e shawa dɔni ni oyi destroy kɔlɔn e shubha dɔni destroy knowledge na ikono nyundo cha tengon wa anna hadha sirati wa anna hadha sirati mustaqiman fattabi'u osono non onu boron wa tó dọ̀nà yàní fẹ́lẹ̀ amr ẹlẹ́gà kan ó déwé fàtàbí ó ó divert from the straight one bíkún ansàbílì yìí gbòòrò náà tó rà náà. ذاك جاء في حديث عبد الله بن مسعود أو بين حديث عبد الله بن مسعود في مسند إمام أحمد إن مسند إمام أحمد قال أو ذاك حتى لنا رسول الله صلى الله عليه وسلم أنتم مليون من درا أو من ملاين هتا دم من ملاين تيسون يعني حتى لنا رسول الله صلى الله عليه وسلم أتن ثم قال أو أنتم مليون صلى الله عليه وسلم ذاك هذا سبيل الله أصنع أمم من درا in straight line dɔka osono bi ozo morihin summa hota hototon ɔyɛlɛ mɔnɔ dɔdua ni lain ɔtan an yaminihi yani juzei bɔre wa an shimalihi juzei bɔha summa kɔl ɔyɛlɛ mɔnɔ dɔka kai هذه السبل يتنبذن على كل سبيل في رسول كنكنيا منها شيطان آني شيطان أن يدعو إليه أنا هذا أنن ثم قرأ أول من وأن هذا صراط مستقيما fattabi'u osono buzana ikaye uzamana iko ojirin uzamana iko onye beben watata wala tatabi'u subula asusa si izi anaike eha fatafarraqa bikum an sabilihi do wameka wa haulu duburu anaika ojirin kakwa shaitan awari shaitan alladhi yad'u ila al-inhiraf anaika hela qaraha an sirati allahi al-mustaqim huni uzi anaika e ozumuri anaboro wanon dawatu ila al-inhiraf ok oyi hada na hada kai odo ya ni yani an siratu llahi ndị inu zo mulya na kwa wa wala ifatu hada imma bi shubha isaida ko bauzi e au bi shahwa alika duwa ima a sa to isha da kai ya ko am ya kwa men dọka fa idha ra'a fihi tafrit ok ji se to no re ozo onye uworo onye sabe wohora jinirema enire ime aka ni program 8 o'clock no si se eh, eh, nine thirty are ijije to nomo nleka hababa ilehi ati awa dai sike si bi ni sike ton si ha oro le ya ni ojina ni program now 8 o'clock 8:30 awa ko na be imam wa ibe wejo uma hana kusubu hijo doka wa kare wa na uta we family ko ko sala eta eh, kaunta eh, te fona ngo eta te doko kwese nisame ako ke wata ya wewe di wona kai o it ini oyo mukoro iba e wata bana be ji banele ma bi se tono le sky ono jo wa nele ma hunabo ono wono ni le ona ka aje anere ma dai ka si peto na me doka wa ibaro ale her ka ore he onye enthusiasm you only like kawa kwede you want to haste you want to fast forward in ukoro ido ime ejo ma ka nye e won na ya ukaye o hura sky ida wa hura ida yani aka anyị klas wee jọrọ ịlọ aka ma anyị kawa mụkọrọ ịlọ ọhụrụ anyị ozo ni shetan ezi ne nwuri mere nen and wal muhafazati du siri ilayin adhala alaihi shubuhat shetan mana ahura fi evazive yani da haka shetan akwai hiwa ka eh komishana wana ka anyị ka dake ya sai bala na anyị sai bala ita ni mura inu mana na daga kuma sada kujuma <laughs> so because I can't can do that and kids in them let you know na oro ka oro ka ara kare ya him na oro oh, come and teacher and I have your talk so well if that have that enthusiasm no me come man you know you you can have it Okay, come dake kama qala ba'd salaf asman ki pa ino no ye ipanle kuma kuma na fara me kakaye ma amara allah ta'ala bi amrin o mo subhanahu wa ta'ala ọba mọdụlụ enyenye ila wali shaitan fihi nazgata aki shaitan nye uzeba ọnọbi kure ihe rainan yani nazgun which point to your heart okay imma ila tafrit wa tafsir itaida kaye wa warana ika oje ba nire ma o wa je ha wa imma ila mujawaratu ọgụlụ arịka ọnụ ịka ya mụja wọlọtụ ọ meji na ya ati dọọmịnị mehin layu balibi ayihuma ọnyị zọge ọnụ ọyịbe zọfarọ ọnụ lọ wuli ikpe na isada kashi tọnụ mịka ya wajiwa nile ma ọdụrụ ekwuru ala emeji na ya onye kwuo dụkwuru ka ya anana wọtụta kọlọ mee ọkwụkwụ mee ka akwụkwọ wee firi echi wenye ndị ọkụ mekọwa aka kene kene wọ́n yóò gbọ́dọ̀ ní mọ́nà wẹ́lẹ́ ọ̀ka yẹ àyàfi ibrahim ọ̀nìyàn sọ̀nyára ọ̀nìyàn kẹ́nà ìlú mọ́lì lè kàn. yẹn ló nọ sìrẹ́ ibà ọ̀yà ni sìrẹ́ yà hẹ̀kẹ́ etu mi ọ̀nà kẹ̀rẹ́ káàní wọ̀lì mà ẹ̀kọ́ ẹ̀rẹ́ àpọ̀ ẹ̀tẹ́. àmọ́ wẹ́lẹ́ lọ́nà hẹ̀dọ̀tọ̀ gòló. ẹ̀kọ́ ṣé ibrahim ọ̀sán jẹ́ náírà ṣé ìwé náà máa ń mẹ́

after salamu alaikum wa alaikum salam wa ma'anu because I see you are not the one for one night. That's how you get. Now you go hello on the knee here one. Ana da ciwo nan ciwo na ciwo na wa ciwo na sare ko je uci dan. No so wana nini. Okay. قال ابن قيم ابن قيم الجوزي انا راك اوكي وقد اقتطع اكثر الناس الا اقل قليل شيطان ما را دلا ọmọ náà ṣe lọ́nà zọ́dà ọrọ̀ ọrọ̀ ẹ̀nàdà ilẹ̀ àkọlù kọ́lí ẹ̀ẹ́bì ṣe ẹ̀nàdà fi hàzẹ́ ìnìlwàdìyẹ́ inú jẹ́ ìbọn náà ìtajà kọ̀ọ̀zá ọ̀ka pọ̀núwèrè òwe àní sàtọ̀ lẹ́kọ́ àtàkùn ìṣe ayọ̀. ọ̀zá ọ̀ka yẹ wà wọ̀n náà ìka ọ̀sẹ̀ nyáyé ka yẹ wéè kọ́wọ́ mọ́ ahẹ́kẹ́ wéè sì lé ìzíkiri ọ̀nà mẹ́wẹ́ náà هذا تاويل أن يونس سليمان فوائد الذكر وثمراته تاويل أيفاني ذكري أتي أتطلنا na نيلي na mmiri ma ka ọnụ na ịlekwa atụ ya meta sị ya bụ na ya na miziki onye daji otobe ọhụrụ achị ọnụ ọrụ zikiri na ahụ zikiri zikiri onye gbanikwuru sisala zikiri so that zeyin zan mai kan yin boye a zai zan sadaka yana mizikiri ni ya leka a zai zai ya mizikiri ọ̀nà lọ́kì òzeni ṣe inú jẹ́ ẹ̀bọ̀n ọ̀nà ọ̀fẹ́ wádìí takfir inú bí ka ìwà jẹ́ ha wàwádìí mujawwaza àti inú bí ka ìwà mẹ̀jìnà ẹ̀ wàtà áàdì lọ́wọ́ mọ̀kàjìnà ẹ̀ wàkọ̀lẹ́ ìlúmínhùn jiddan ọ̀fi tí inan padà ti sáàbẹ̀tù alàfẹ́rọ́ ẹni ìyẹ̀bẹ̀rẹ̀ sílẹ̀ sóde الذي كان عليه رسول الله صلى الله عليه وسلم وزنا يكون انتم صلى الله عليه وسلم واصحابه اتتابعا رضي الله عنه مرضاه الينا لا كاين وني ابن كما الجوزي وانا من كاين اغاثه الاحفاد لكن وهنا اذن ينبغي ان نستهدر مثلا بديئا عظيما خيا شوه ابيجوي انا يكو هيميا وددهون وهو في غاية النفس أنا كا أبيجوني على سبان أو إن أو نيه أهيا نوت إن أي فنان ما يلا ثبت في مسند أو هو بتا إن مسند والترمذي الترمذي وغيرهما أتنبأ من هبنون من حديث النواس ابن سمعان إن حديث النواس أنا بقول سمعان عن رسول الله صلى الله عليه وسلم كل من كم صلى الله عليه وسلم قال أو ضرب الله مثلا صراطا مستقيما ومسنا وتعالى أو ما بيجوا وزنا يكون ماني جاد ولا ترى wala jambatai sirat sauron yani na aka aka ho beiwa da manu nyi fence da manu nyo e, ovon yani sauron omini fence ana manu ana manu karisa fihima abwaabu mufataha el fence nen a manu nyu yana ka ibanan wala abwaabu sutur murahan eni ozo no da manu nyi curtain ana ka man tura a man si curtain da si kwan wala babu sirat tilaso o likonkonya da'in anyị ọnọnọ ịka ọnọ ahịa ọla ya ko daga ka ayuha nas ma ahịa ọnọ da nne udhulu an jami'an wa ngwehi ni aba oni gaba daya uzonon wala tata'arraju da sunyi monu man fi haji da kaha asanyi monu man fi ben asanyi monu man fi jesi dake wada'in dalenye sana ahịa ọla ọsani يدعو من فوق الصراط أنا هذا أبي بدنا فإذا أراد يفتح شيئا من تلك الأبواب يجو يسكن نانوزي إني أزنا من قواكا قال دوك أكا ويهك أودوكو لا تفتحه أسنو زنا فإنك إن تفتحه وأنا تلجه وان وان وأنا وان وان دوك والصراط

والابواب المفتحه او الى نا كبرنا بون محرم الله ان اني تي امولين اتنا كومز وانا وتعالى او مني تي يره وذلك الداء على راس الصراط او الى انونا اورنا هلا انا الى سو اولنا و كتاب الله انا هو سبحانه وتعالى يعني انا نقول القران ا دايركت ا هو بولوكاي ما نقول تورثان دك وداء من فوق الصراط او الى ọhịhịọla anaghịkaghị ọnụ ahịọla anaghị akaebe ebolo nọ wa izụlọ hefe kọlbi kọlbi muslim ọnụ wa si omori anaghị na ekwu omori konkonyan anaghị gaghị wa modiri ọla ọlaghị wa modiri ọzọ ọrọ na modiri ee ekodiri awin ẹhụ na were ẹyẹ na masu na ajin dẹkawẹ na mahẹkẹ wee risie wẹẹ ni dẹkẹ na akẹrẹ ẹdá ahụ anyị na-ere gara dị ka ene ihe ka ya e, oze unu n'obodo ama wee ka ya e, enere anya bere ma nke ọsị na anaghị ata etere adọwe na ada gị then wee yi jama ije wuru wa ọga dewuru ama akọ na akịrị dewuru ọrụ akara dọọ ka ya e, ene ọ naghị ka ọ na mere ama aka ka na-ekọwa nọ na ebija arụhụ ka aka ebe anụ ma ya which means anyị wee jụọ mori

n'aka na-awa ọtị n'ekọnụ sasa ịnị ahanye ezonu esọ m enye gba ayawa ka wa amọịla wa ịna ya wa ya wa do ibinu dọkị e, fatasawar almisal ọkị jụwa ama n'isi apejuwe nọ ndụ na chere ينفعك الله به أمولي بها ما يفعلون لله ضرب الله مثلا ونورا وعلى جنبتي ina aka ha aka sirot no sauron dani ya yani jidaron tamshi fi tariq mustaqim yani duwaru se ile tuzo nai kai o mani boro ala yamini ka jidarun e ya ka hau anyi obo wa an yasari ka jidarun e wa e ha anyobo e wa ha anyobo wa fi jidarain ina ka ni obebe obebe bonon yani aka aka he fence na ebonon abu abu kasira donyu yana

ehe do ko ma makiri ni yani wa makiri ti do banya nan do kafe do privarowan e kai sasa wa hi mutawon bisa abwabun maftuha uzayra na kai ena dako hadhihi alabwab awla non alaiha sutur murahat an ko tana ka man tulaguan wa anta talam do ya kai e, annal bab awla be alaihi alaihi fitaratun ana ka ani ko tinan laysa kalbab wa yasman kai uzuburu alladhi alaihi abwab ana ka amanu ah, nyobe inan wa mafati dani kokoro falbabu alevi alayhi fitara aw eloza na ka e fitaratu yani cotton kana inan alayhi fitaratu asana alayhi fitaratu isana nyinan kana cotton tadhuluhu bila kulifa yani boza anwon do we muhala ana luleka ọrụ ne nwa na na la ticket ke ne ebe kana salamu alaikum dos cotton na ni da na leo ilé ẹ̀hó lè dá wẹ́wúrẹ́ tó hìdá dé igi dá ẹlẹ́yìn lẹ́yìn wọ́n mẹ́ sálámà fún ọlọ́dún sálámà ẹ̀mẹ́ yọ. àmọ́ ọ̀nà àríká ọ̀rẹ́ dùkú lọ́nà ọ̀nà sálámà ọ̀dọ̀ scotland rúbọ̀ wàá ka lọ́kọ́ àhẹ́ ọ̀nà ọ̀gbìn yìí tẹ́lẹ̀ wọ́ọ̀rẹ́ ọ̀rẹ́ ya correct ẹ̀ anyi a lot of brothers ẹ̀ mọ̀ níyàn Na nwee ọ̀nà wẹ́ẹ̀ condition náà ìnáwó sí sálámà salama wéyí tó yàn. òyìnbó ọ̀rà sálámà ló wà lẹ́mọ̀ síkà yẹ maa rẹ̀ ọ̀rà package wọn wọn e. wọn kọ̀ wà bẹ̀ ọ̀rọ̀ kà fúnra ẹ̀ bẹ̀ ló jẹ́ anyị wà nyi ọ̀nà ọmọ yẹn bọ̀rọ̀ dọ́mọ náà as a correct time because we are learning islamic adab we are learning etiquette. dọkị anamani nyi kọtinan dị ewurugboro etuwa kanyadowa na-arụwọ ok laya okuka ani duhulu sheun e stop aw every obstacle do wa nwuni sono oya ni nyuri ya la ko ya ni sono ndure ka ejenye do wa nesu kokoro do we kokoro do wa muhala na anyị wahala na anyị. ana ndako sono it will not stop you wal muslimu al mustaqim okuko muri na ka o je tere ịza arọdat na fahụ ịja ya na eshia antadohala hishawati nke ọnụ ọnwụnụ sana ịka dizaya oshiawe ya jido anna kolbahụ ya nkọbido o were ka aya ndị anyị mmekọ aya mmemetụ aya mmeme ha na oyibo ọkụ mụrụ bụrụ anaghị ka o tinje wa nịnịrị aya ụwa na-aha na oyinbo ẹhun náà nínú ẹlẹ́lẹ́gbà ẹ̀wọ̀ kó mórí òbóró náà kó mórí náà kọ́ e, ayé àjọ ọ̀tẹ́njẹ onye náà wọn náà wá fúnbó kọ́lá fọ́fọ́ sàlámù alaykum wọ́n ayé nìyẹn kẹ́ẹ́ náà ń wéyí ayé wọn náà ọ̀rẹ́ wọn náà you find you have that pain that panic in your heart. ẹ̀rì kàgó ẹ̀rì ẹ̀rì ngwàhí mma kà áyọ̀ aka daha wa kore ka doke wayalfazuha daya wa iskono pusha ni wale madaya wa tomo onan we aya wa man ya honan do an woni de do senwo aya wo ditoba check won ka something is happening وهي because المسلم المستقيم okomuli anayi ka ọ wọrọ trozi okomuli anayi ka oke nje tere eji anyị bi enetua da ya ahụrụ ene ọha kwa awọ dị distobe ayan ọkwala ya jido raha ọwa atụwọ ee aya n'ọwa anete wala tumanina yani awa atụwọ aya n'ọwa anete ake ìjọra àtọ̀hún ọ̀sán lọ́ka fàhádà wá ìzọlọ́hì fi kọlbi kúlì muslim ọ̀sán wẹ́ fi omúrí ọ̀nà iná ikú omúrí kankan yẹn lọ́kọ̀ ṣáhìrì min hádà alhàríf yàní ìbínú ní hadith ẹ̀nà ana ala jambata ìsirọ́ọ̀tì tọ́ríkì ìsìkọ́mà yàní náà káhí ọ̀zẹ̀ ìwọ̀n náà ányí ọ̀zẹ̀ náà ikọ́ ọmọ ọ̀bọ̀rọ̀ jẹ àbúwá ányí ọ̀zẹ̀ náà gáyé tuhuri jul insan min tariki istiqama wa nyu zono la nyangu to hunan duna jizana una ho to ahunu na kai أذنو ذبابا وهذه الأبواب أوكي أبي آه، أذنون ترجع في الجملة إلى أمرين يعني أو آه، واشا وابا إلى ما إني سنة إني أتلانون أن ليبا إما الشبهات يتايدا كأيبا كإبازيون أو شهوات أبي أذاتا ويشايا وهو الرجل عبد عن الاستقامة داري أطهوني أو إجاتري إما بشبهة أو بشهوة يتايدا كأيبا زين أو آه، يتايدا قال ابن قايم ابن قايم الجوزي أقوى قد نصب الله سبحانه وتعالى الجسر أكو سبحانه وتعالى أمر شوجة بريج الذي يمر الناس من فوقه إلى الجنة أنا إكا إذا جزيرة فان نعوني الجنة ونصب بجن... بجانبي دشو توكهان كلاليب يعني أغف تهتفوا ناسا بأمالهم أنا إكا أبا ذا ذا ليرسنا إكا إنامه فهكذا كلاليب الباطل أو كبام الابن يعني أقا أودي يعني هنغا أودي من من من تشبيهات إني أعيب ذي الدلال أنا كباب ولا والشهوات أتي أعيشي الغيب ومقرب مقدنين تمنع صاحبها أو يرنا كأوني آيانا أو ويا من الاستقامة هوني أعيشي على على طريق الحق تلسي أزنا كأي أنو ولا بابن وسلوكي يا طيب طرح والمعصوم أنا إكوها من أعصمه الله أنا وزنا كمولي أهن يا هم سبحانه وتعالى كمولي أنا ودعا هاي هوني إفازي أتي أيسا سويشاي تقوى العبد في هذا المقام أك أول أوله إن جنان يعني نوع جنان يحتاج إلى نوعين من الهداية يعني أوله need the hidayah أزيرا يعني you need two type of hidayah yani wani di hidaya ana kaye yani jose robin dake oni papan dori onyan goro tuturo non yani wani di hidaya lara yani na wai min hidaya li yusallim lahu sayruhu agwa nyan wa enu sanware wa humma ana ironon ani alhidaya ila sirat al mustaqim ani guidance ani oyibolo jore ka wa wa ru sayri kudo no then ogwa wa hidaya fi sirat almustaqim dale ni guidance onu need iju wara ino zonon yani anyika azo ku zono iju wasi mu zono dani guidance onu re need oibo tulo zonon je kire no be san san ak qala ibn qayyim ibn qayyim okay fal hidayatu ila tariq shay'un oibo ro rajuri do ro ro ra kai ozi ire onyowe والهداية في النفس والهداية في نفس الطريق شيء آخر دول ربو رجزي ini ìjọwara inú lọ́nà dọ́lẹ̀ bí sílẹ̀ yìí ok alatarọ an ka wéèrè káyẹ anna rọdúlá kójọ nọrọ yáàrìfò anna tọríkù balad falani huwa tọríkù kaza wa kaza ọyẹ ka òzánà ìkáyẹ a na han onu òzánin Yani aho náà ka òzìdì ni òzówọrẹ dàbá ẹ̀ ọ̀nà ẹ̀yàkùn níbi nílà lè tàn wọ́n sẹ́rí checking point ló wáyé gòlí checking point tàn níbi nílù ṣẹ́yìn òun eré ẹ̀yàn rẹ̀

wàá níbi ni anyị zu wee tu ịra ahụ kwụkwụ jee ịlọ ka para hụ ụlọ lórí àdọwà ka oní kàmánì káwọ̀ ẹ̀rẹ́ káwọ̀ dá káwọ̀ nụwa zọlọ sọkẹ́nẹ́n ló eji wọ́n náà hòrò èdè wà náà dọ̀ọ́ amúrọ̀bà dọ̀ọ́ hajjá anyị tu Mmiri ya tu. daka aika dịrị ahụ wenya ele eme ikọsira ji na ụlọ enwuma biribi esi tụrụ na bukata ga iri ele na san wee raje nwụnọ na ere ene kete na nọ na mmadụ how to sleep there so mọni kaye aka ahụ a jizọ nọ apart from kawale ụzọ na dọkị

ẹ̀fẹ́ mọ̀ ní káwọn lóka awo wani moto na ko zabu jai do awo ja nan da fonka e uru mi zoza donyi taya do pare abi filling station na abro ko dangwe nan we dangwe du kai asa e ara we to filling station of it happen do so de we nwa buja ana ndoke al hidayah ila tariq shay'un o ibhoro jode da ka ka oze isonyo we then e ọnụ problem mi ọnụ rẹ kọzọ ọrọ ọrọ ọnyi islam ọzọ islam ara ka islam wẹrẹ àmà ọyí vọrọ ìdúró àwọn problem. ọ̀nà ìdọ́kì abẹ́rẹ́ kàáwó ka wọn nùzú lè fi mọ̀ ọdún ìkádà dùn nà kádà dáadáa ní kàáwó ka wéé sọ wéé kí hàn nínú anya wéé sọ wá jẹ́ tó họ. amụrụ bara anyị sọ ma ha na ka ụka ahụ sọ anyị bi wee too gbada ka akwụ ịrọla aza ụdị atụ je oyigbo onye na ọbụ ọnụ kwenye dobiri nsiri dọka atụ je ka amụrụ bahi na aga na ka ọ wara alọla je de kawe abịa ọdịnala anyị experience anara jesu nọ will have to tell you all this dọkịta fahabihi hidaya awere nwụsa nọrọ akwụma na ya duwa na ngwabuja na eburu abuja wanyi moto wanyị sa sabe ana akwụma na ka obeba were ka ahụ dị ejiwa nọ dị ọwọtọ huse duwa ya kaba junction do ha jebi kaba wanyị ganaja junction do tule ọ na hidayatu ọsọnà wọ ìbòrò jòzè inú ìjọwà ìnọdọ̀nà kọ̀dí àmàlùhà manhuwa arif ọkọ̀ ọ̀zọ́nyẹ́nwó ṣe jìnà wọ́nyẹ́nwó náà tainan ọ̀nà ìka manhuwa arif ọ̀ẹ̀ka ìbí anna tọ́rí fi hábíhí ọ̀sọ̀nà òbúzánà ìka ẹ̀ ọ̀nà wàhánì fàyáhlákù dọ̀mẹ̀kọ̀ halaka wọ̀yẹ́fọ̀ anilmaksur yàní wọ́n bọ̀ náà sẹ̀kwẹ̀tẹ̀ dọ̀ọ̀hún ọ̀nà problem ọ̀nà lọ́rọ̀ ọ̀rọ̀ yìí ní islam ọ̀zọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n máa ń rà bá dis islam yàní dẹ́ pọ́wọ́ jẹ̀ka ẹnẹ́rẹ́ àwọn islam dá

oye kò wéyìn lómi mìíràn yàrá ọ̀rọ̀ àwọn islam àmọ́ ọ̀yẹ́ àmì mẹ́jọ ní islam wàhákàlà sunna àwọn mẹ́rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ní sunna bẹ́ẹ̀ náà kàdá àwọn ní sunna rèé yàrá dúwẹ́ change ẹ̀ ní ọdún sunna rèé dúwẹ́ yẹn change ẹ̀ ní ọdún sunna òun ní kàwá learn what is sunna ìfẹ́ òun ní kàwá learn sẹ́yìn methodology tó mọ̀rí sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́mẹ́rẹ́ yá nìmẹ̀. ọ̀nà lórí kí there are so many brothers and I can be very serious

lórí ka ìjọ ọ̀rọ̀ àtọ̀ ìrẹsẹ̀ láì kọ́ náà wọn náà fi ẹnlẹ́ kúkú in broad daylight ọ̀rọ̀ náà ara yìí nínú máa kó náà báyìí part àti kó nínú ẹ̀ ó wa wẹ́n náà ai suna yi mulayen man dole cire wa suna hau o yóò lè rè yín dúwa yóò lè rè yín but dúwa yàrá you need kawa be guy or a guide out someone that has passed the road someone that has experienced the road. ẹ bọ dúwa yìí jìrì gàkẹ́ náà yíyá jù ń gé jù àmọ́ ọkọ rí làwẹ̀. Mìíràn wọn ní yàrá mi ọkọ rọ dọ́ọ̀dọ́ ń but Sabbath is done when he is. We should always put ourselves higher. Yara inuzi alhamdulillah. Nahmudullah bizalik. But we need every key five children. Iri aya adamwe. Iri aya jetoho. Iri aya king. Yẹ́rù mọ́nà wọ̀rọ̀ kẹ́yà sí Jọ́dọ̀ A àbẹ́sẹ̀n is needed. Kọ̀pọ̀ ẹ̀ yàn lóyún lóde, wọ́n á tó hún lóde ọ̀nà wáyà ẹ̀. Sọ́nà ọ̀nà kẹ́yà hidaya ba da ni da nan dole kai an ba ba azna ya eh, kuma islam da hira etana hura ask for guidance ihdina siratal mustaqim etana hura mani utana ka eh ba lu bi gon yesterday ama hidaya hura ni din oyi boro kai uze and hidaya oyi nuzono afan mono da pakoro dake alqaidatu asira yani rusana to ẹ̀wọ̀ yà ní ètò àwọn sì tán atọ́ ẹ̀wọ̀ ilẹ̀ ìsìn kọ́ ma àtẹ̀sẹ́bùhù bilkufar min azọmil jọ̀nù anil ìsìn kọ́ ma dọ́ọ̀lọ́ ha mi anakamaw ọ̀yìn ní ẹ̀sánà dẹ̀wọ̀n aná ẹ̀kọ́ jíṣẹ́dà fún ní ọ̀yìn jẹ́ tẹ̀rẹ̀ yẹn ake jana how do are inclined you jisi you bend you tilt away. dọ́kì wọ́n tẹ̀sẹ́bù bíhìm rọ́ọ̀jì ìlànà ẹ̀yìn ọkọ̀ ìhàmáwa ọ̀hún ní fẹ́ẹ̀rà min alfasad inni odiju imma fasad al isaida ka bo destroy knowledge am yani real no odo du oye aw fasad al amal odo du qarao dak wa ta'amul hadha mana fi qawlihi ta'ala yani ponder sin of the think in ma'ana fi qawlihi ta'ala ituma wa yakunu mazmana wa ta'ala anaka ka ihdina siratal mustaqim يعني أمري يا بابورون اهدنا الصراط المستقيم بما أبيني يا أكتم for guidance يعني هلو نوي صراط الذين أنعمت عليهم وذلك نايكاية ولا منومي ولا برو وجزي غير المبدوب أولو نوي جايه عليه غير المبدوب عليه أبي وذلك نايكاية وجايه ولا دالين على نايكاية بيبو بلوزي dakwa fasadul yahud o duha ni yahudi duha min jihatil amal yani juzi en koroyon juzi nu koroya destroy wa fasadul nasara aweli destruction in it or nasara the christians their own destruction min jihatil ilm juzi no yon on the side of knowledge doke eh, fal yahudi alimu yahudi eneye eh, they have the knowledge

amma wala mi amalu aka enneme yani sene ye enne so mukorome wan nasara awai nasara amilu dena mukoron bila ilmin dana enyoyen eh mukoro dure kaye ọ̀rọ̀ ní chọọchị daa akwere ha dị ihe ekio onye go ni wàá na sọ that is wàá sọ ẹgbẹ́ yẹn lẹ́yìn dáhìn lẹ́yìn jókòtò wọ́n mọ̀ nsúdẹ̀ ìwé ó káyìn náà tàbá dịịnụ ebebe ee dẹba pa àwọn ẹtẹrẹ ìnáwó náà wọ̀rọ̀ kẹ́ náà fẹ́ náà náà fẹ́ bẹ́ẹ̀ gọ́mìnà mi náà ibi jìlì gbẹ́bẹ̀rẹ̀ wa wọ́n mọ̀ nìkan ni à ń tọ́jú náà gbòòrò ìdẹ́gùn náà sí bẹ̀ẹ̀ nílọ ìyẹn òkùtù wẹ́ ka ẹ̀kọ́ra mọ́ ọ̀bẹ̀ ẹ̀ yà á nyẹ bẹ́ẹ̀ ẹ̀ ọ̀nà òbí rírì ẹ̀ nà abẹ́ màá sísá abẹ́ mẹ́yìn sá anyé kọ̀ọ̀kan náà ẹ̀kú ewu dà ẹ̀kọ́ ẹ̀kọ́ àtọ́ àná. dee ihe etu ha amaghị ya bụkọrọ na mana amanụ eze enyo enyo ya ka ihe ni baịbụl onye kwuo were sọnde na ya ọbzava anụ ene ya ka e, na ahị sọnde jisọs ọbzava anụ ka roman na-enye aka nwu n'ọgbọgbọ na-eke na-ede ene sọnde na wọchị enyo

dureka awa kala ọrùn pata when god command dure <laughs> wọn ni mehe ìjẹ́ ìwé ìjìbẹ̀ lọ́ka when moses hit it with his blessed lẹ́pìn ọmọ ẹ̀sìn bọ̀sà abẹ́sẹ̀ lẹ́nu bílà elmin lẹ́mọ̀nà máa ẹ̀rẹ́ màá tọ̀ àtòjútẹ̀ sọ́mà ní preach enwere e mere ya tọ ị nala mda onye jizọs ka nwa m ekwuriti na nwa ọlụlụ ehi otu a ọnụ ndụ dị ka they are working seriously enye mi e na imijil eje erebe dere ana dure ka ye abe an bobo me ma ti bible ro aha wo ko mo ri ma su quran ro wan e han dare ama eme wo so ro wa wo page na john 3:16 for god so loved the world he bring his only begotten son that whoever might believe in him shall have eternal salvation. There are three that be record in the heaven God the Father, the Holy Ghost, the Son, but they are not three, they are one. Òyìnbó so àmọ́ ọ̀ọ́dọ́ká bí yan lọkùnrin ẹ̀ńdọ́ máa ń sí wọ́n mi sí báìbù lẹ́nu ẹ̀wọ̀n báyìí káyè bọ́ọ̀zà bọ́ọ̀zà with carefulness. Òyìnbó àmọ́ dẹ́mọ̀ náà man bí la elmin there is no knowledge. أنا نوكي فالفساد الذي يكون في هذا الباب أوكي أو الفساد أنايكا أو إني أو إنودنان إما بمشابهة لليهود إسايدا كاي أولوهام يهودي بأن يكون عند الإنسان أو كاي أنيوي دولا علم لا يعمل به أو سمقرأ أما إني كمولين لكن أو بمشابهة أبكا أوبيني للنصارى يعني بابانا كاي بأن يعمل قضاء مقرأ بلا علم ولا بصيره yani ebe nyoye ebe ele nyotere na ikai anyị isana asịzụ kai otu n'obodo ọnụ ntụ mọlị sọlọ ala salam ọnụ ka adụ ala basiratin ana wa monitor ani ọnụ ahịa ọzọ tire su pru tire su guidance tire su wuru mere ilẹ̀ ọ̀nà ọ̀nà máa máa ní báyìí kẹ́dà ṣe ṣe ìwọ̀ṣẹ́ ọ̀ka wá kiri ṣe ìwé ẹ̀rẹ́ lọ́wọ́ ẹ wá ìṣàkà kiri ṣe ìwé ẹ̀rẹ́ wá ìtù wọlé ọ̀rẹ́ so anú ilẹ̀ mi ọ̀nà ọ̀nà lọ́ka wọ́kọ̀ sàmà ṣehu islam ibnu taymi rahimahullah ọkì ṣehu islam ibnu taymi ọ̀rọ̀ ayọ̀ ilẹ̀ ha sọ́wẹ̀ kìtàbàhó ìwé ọ̀nà lọ́ka ọ̀nà rẹ̀ ẹ̀kẹ́dọ̀ ìfẹ̀rọ̀ tìlmùsàkín yẹ́nì òyìnbó rò túrọ̀dì صراط المستقيم هناك أنا وذا بابن يعني سني كوانيا مخالفة أصحاب الجحيم مخالفة أصحاب الجحيم وأنت جوني أنا كاي أنيرين وشر فيه رحمه إلا بعض الأمور يعني دوتا نوان نندوتي بينان أمور يوم ينبع نون إلين يعني إلي أمور أهل الكتاب إلي أهل الكتاب التي ابتليت أنا كأمور الله وتعالى أو زمولي بها هذه الأمة يعني لنا كأهل الكتاب بنيان دوم وليس زمان الأمة نري ليتجنب ليجتنب المسلم الانحراف عن صراط المستقيم يعني كي يكون مولين أنزلين أو يجيسي هوني أزنا يكونوا بربابين إلى صراط المغضوب عليهم نهوني أزيلنا يكاي باتوزيني هوان أبكي أو دالين أبكي نيبو wa awrada qawlu llahi subhanahu da shobe no ikono mo ka kaka wa da kathiru min ahli alkitab ara ni awroro ini ahli alkitab ina na ka suwe law yarudunakum min ba'di imanikum kufara e ya ni sanya ngume de ba onne ma hon ni oido wa ndo le bali le bali tawiri o hi manu e ko ina na void anne ya no zo ro e ki suno wozin amade ai kaka kai e we do chehu e na be ne do chehu e ya ni le yesun abi ka na do chehu no sun

hasada min indi anfusihim yani ayam kowe hone ayen min badi ma tabayyana lahum alhaq aw yumnu muzana wa ta'ala ola mehahiwa isana ikaye onobi izaiza ere onon qala doke fazamma alyahud ala ma hasada almu'minin dum muri yahudiyan naten in isana kwa anan yamu ko ko muri nan ala alhuda wal ilm inni oyi wuro junu mo fewa ati oye وقد ابتلى بعض المنتسبين إلى العلم وكمل را زموالي إفانا نايكا إنيز غوية وغيرهم أتينا بالنوع من الحسد يعني إفانا يمكو liman hadahu allah bi ilmin nafi yana yuka yi umar mana wataala o wala jirika onyo ya na makane aw amali sare alika mukoro na ikukoro ida idabi amare nyi na ruwa aruwa we da kwala that is ẹsẹ̀nìyàn jìlẹ̀ ní tu yahudi ẹ̀rọ àná àkwáyọ̀rà ìbírí yahudi ọ̀nyẹ̀ ọ̀nà ọ̀dọ́gà wọ́n wọ́n hulkùn mazmum mutlakon ìbírí ọ̀yọ̀ náà ìkàbọ̀ wọ̀rọ̀ náà ẹ̀sẹ̀ náà wọ́n bá rọ̀ wọ́n wẹ́lẹ́ kéjẹ́ nkíwá ahirẹ̀ ojú nkíwá aka ahirẹ̀ bá wọ̀rọ̀ kọ́wá jẹ́ ẹ̀. anyị rẹ̀ nù wẹ́ kàdá ìkójẹ́ nkíwá mọ́lítì ní ara ndọ́ka na أنا نقول وهو في هذا الموضوع أوكي إني أمو آهنون إني لأنون من أهلاك المغضوب عليهم أو إني إبلاء نايكاي ومسونا وتعالى أوغويه وإب يهودي كنا أنا كارهونا مالين يبلا يعني أهني نايكاي ومسونا وتعالى إيجاي because إبلاء نايلين من تشبه بقوم فهو منهم أنا أهم لغوانياني أهني لغوانا إبلاء لغوانا وعبر وضع مبلي يهودي you are part of them donc wahada يذكر رحمه الله أوكي دولة دا دولة دولة ذا واسم سماي ام أمثلة اديدا أتجونا يقول من الأمور إن التي هي من أعمال اليهود أنا يقول إنه قال يهودي أو أعمال النصارى أو إنه قال النصارى وقد يتشبه بهم أنا يتا أراب بذن راب هولا يعني دولة بذين فيها بعض المسلمين اي فاينو كومولين أنا ني نيقول أني آذا anaghị ka e, enyi sesi ji anụ onye anụ bọbọ ami e, baide enra mi baide anụ bọbọ si foto e, gọbẹ bẹẹ nrẹ sẹni gọbẹ anụ bọbọ aji sesi wa bẹẹ nrẹ aji sesi wa dúró ka yìí ni ji ẹni eh ememe nnukwu tamaman almost the same thing sai wani mai lokacin amma ran yi nnukwu muri ana ikon mara babi wa kwarkwala na bai sallallahu alaihi wasallam annabi sallallahu alaihi wasallam wala kakai la tattabi'una o wa sa sa ne sabe sunan man kana qablakum sunni ayda na kai e de la do bijawne shibra bi shibra yani e ho wata shibra shibra e ho wata re ho wata wa zira'a bi zira'in

ka ọlọ́nà ìsèká ahìm dọ́chiri àrùmálà ọ̀hẹ́wọ̀ ọ̀rìn àmọ́ dọ́chiri àrùmálà ẹnìkan bí kan hẹ́wọ̀ hẹ́wọ̀ ọ̀làwẹ̀ ọ̀nà mẹ́lẹ̀ kàkà ẹ̀ka ẹ̀ àbọ̀ náà wọ́dọ̀ tún ní ẹ̀ka èjì mọ́nà aka ejima ahi ejima ọrịa enyo katan ahi sọ nire n'ore ya ọda ike ọhụrụ arịọ enyo n'ejima nya nwere ọnụ ma etete mama ne aba ọnụ mebe ma e, na n'ejima ma ire ọnụ dọwa arịọ e n'ibiri ma n'inyo bọ ọba na adị nne na ya na epa ya na ọrịa ya e osisi dị karịa na ajụ mere anɔfɛ nɛ hɛ ìjọ náà yà bá gọbẹ nẹ ẹ yà bá gàgé ẹ yà bá gìtìtì wá. sọfọwọ ó ní ike ya careful ẹni sunni ẹ lọnà ìka ẹ rà ẹ rẹ dọdọ ọbìjà ẹni yahudi ọ̀nà nàfọ̀rọ̀ dọ́kẹ́ hàtẹ́mọ́tàn yà ní oríṣi tuwẹ̀ nù. ọkẹ́ ahàtìmọ̀ bí kálímọ̀tì jamila ọkà máa zuwẹ̀ nù ẹ̀ tẹ́ ẹ yọ tẹ́lẹ̀ náà ìkóró makinatun ana ka o oh, he pere pere on di shehu lislam ibn taymiya on shehu lislam ibn taymiya ka okay akolo ibn qayyim ibn qayyim ma ka sami tu shehu lislam ona shehu lislam ibn taymiya rahimahullah umule mayamba yakul o ma ka ke azam karamati okay karama na njubani hu ona be luzum al istiqama ona be koro penwa ni za o ikinje wa qala shehu lislam shehu lislam rahimahullah dara ka o sa fi kitabihi inu ana he furqan baina awliya ar-rahman wa awliya ash-shaytan e hayi ana ikaye e ona kani woli omori ati woli shaytan akwa ina magoya to karama okemi ehi ehi onu latu inu ubani do ni karama luzumu listiqama ona bika olutinje inu zugurun ولهذا أقول يقول ابن قيم نقلا عن بعض أهل العلم أنا ابن قيم كان ويسأل يهون فنايه قال أكون صاحب صاحب الاستقامة جاء وورناي كايه isa na hisi koma isa na tiyo chenje ono po wadan la talib al karama asa ki karama wesin aka ka shewe non o me mansubo nyu gene do wanu wonan we ko en bandolo do okay fa inna nafsaka okawili ayao yani solao mutaharrikatun fi talab al karama fi talab al karama on ni ne hinyi ni sai kai mi kamale mi sai ko non kama exist asile ya ni bi ɔyɛ ka ɔhɔ mbɛ nɔnɔ ndúwìrì kaa yɛ nyi na di sa agɔbɛ ɔyɛ soso kaa yɛ ɔnɔ ndúwìrì kaa ɔhɔ ɛnyi de ehu nye to kaa yɛ ɛn taasa yɛ ɔni wa ko sa yɛ hɛ abasili yɛ ku yɛ nɔnɔ na ku yɛ ɔnɔ mɛ kɛ ɔnɔ ɔnɔ yɛ ka eme minyanwu ha kom ya shuju ka ihin iragwana ika o twanibia na ba umu subhanahu ya ta'ala e wanaka kalifa laka min amrihim shay'an ehni awure ne ilayani aw yatuba alaihim aw yu'azibuhum ka isada kumuli o gebe wa ka. so yarwa fa innahum zalima mo ni ni ni ya ya nya

Nando ndo na nai kana mujahidan li nafsi ke bara ya ne kureko si an tazama siratal lahi almustaqim ini kunu zugia uzo muri nai kono nyere ben wa an tuhaffiz ala ta'atihi do siri o isa san tabaraka wa ta'ala muri wala fa bana tunaba wa an yujahida nafsahu ala dhalik do kwa wona re ko tere tere no li yanalu azama alfawz yani agwa nyangu le ogwa nai ko den wa akbar ganima do nyangu fe yani go ak ganima o mini ogun era ko amma goni mono mi ni na ka don nyanwo jogo awu to si ana e ko dan wa huwa qawlu rabbuna azza wa jal wa kana wa ikona mazuna wa ta'ala ana ga ka إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنات التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم سبحانه وتعالى أصلا أيوة أنا نريد إيمان دار في إن الذين قالوا ربنا الله أيوة كي ربنا الله أدري يا نبي الله ثم استقاموا أيوة أنا نريد إنجين تتنزل عليهم الملائكة ملائكة بيكي تتوى ذاك أيوة especially هي أشياء ألا تخافوا أفيهم ولا تهزنوا أصهر عينين وأبشروا بالجنات ذات هنا الجنة التي كنتم توعدون أنا يتعمق لتنوى نحن أولياؤكم إياه وطاونين في الحياة الدنيا إليهن وفي الآخرة أتكوى لما ولكم فيها دانيون إن الجنة ولا sorry ما تشتهي أنفسكم سنة كاي أيونيت ولكم فيها دلب أنيون ما تدعون أبيتون وهم سكوبدا واوه نزلا من غفور رحيم سنة ورقا إليه أنه سنة وتعالى أنه سيدا رقا هنو مول مولي أنا كاي غفور أنه جيبي رحيم دولة في آيام باكا ويقول جل وعلا نمو سبحانه وتعالى دارا كاسا كنا الذين قالوا ربنا الله أو لنا كاي إيه ربنا الله ثم استقاموا أو من دفنجة فلا خوف عليهم أن نبا نوعه ولا هم يزنون أن نبا هلانه أولئك أصحاب الجنة خالدين فيها أثنى بي أثنى كاي أبان إيه دي آل جنة دبا إنا نزنان جزاء بما كانوا يعملون أثنى بتوتي أنا إيسوا إيه أقول أنا أمن أسأل الله الكريم رب الأرض العظيم ما هم مليانا يكونوا نبانين دو دليه آل على شدهم بأسمائه الحسنى إلى هناك إلى هناك لهذا وصفاته الأولية الأولى الربيج هناك ونبان أن يكتب لنا جميع الصفات قتليا بايوية بتا والهداية أطيب الوجود إلى صراط المستقيم نمنون هناك يذبع بابين وأن يؤذنا دو هاي من سبيل المكذوب عليهم هو ني إذا هناك يبو جايوان wasabili dalin ati zuru na ikai bebun wa an yufli lana tanina kullahu dumuri otenyi abira umani tenyo wa an yufli lana dinana dumuri otenyi adinyaye allazi huwa ismata amrina ana ikono bo isterire yaye wa an yufli lana dumuri otenyo dunyana ai hai allati fiha ana ike onan boyrain yemi yanyi ogo hello da wa ahiratana domori oretenyo ahira alati fiha ma'aduna ana ko ibanai yo izo ya banon wa an yaj'ala hayatan ziyadatan lana fi kulli khair wa mori do me honon ya na rai ne honon ay ka ya fi nyada to in oidan wal mauta rahatan lana min kulli shay ya wa ta ta do wo to e huni abi udibi ko ahiru dawana odiremi ere nan awi anna alhamd awai sana hawa ko rabbil alilahi rabbil alamin o muri yawin ana ikon wa dari yayin ko sallallahu en wara wa sallim ataiha wa barik ataka saida wa an'im ati en wama ala abdi oni tori ha wa rasulihi ati anton nabiyuna muhammad yani annabi muhammad wa alihi wa sahbihi ajma'in ati anni dana sahiban ajma'in abi en gaba da eh ma kaitan dan yiwu uwe na sitere malen anyị sifatu zaujatu saliha ana ka ọnọ ya mee ya mee sista tihi ma amma rekọd na pụọ because ị na-eji tinye eh, m rekọd then ọnụ ka ya na-asị ọnọwe ọsọnụ ya dị fawaidu zikr wa samarati yani aifani zikiri ọnụre ẹ ẹ ẹ tụtụ na ahụ nọ nere so ya nra ahụ nọ nọ

hiyo do masit ne hidwa mwenye do mare cha do batora but anya na ke anya na ka anya na ku muri wa wora but on ime, they are not safe mm abani me hore yo ak virus ora wa cha oh if to come ako akit to come beginning nan anya ni virus wa so anagoka we aya na amare me dare me oda ka bi tire o me mare me but aha me we hin alemyamene kulo mamalaika ayo no anyuwa ni yameyala meta ho na dola ayo doka akawela meta na yoyo kutidaka ayo doka ho dono idana a a anyanyi nan demi akonyo do beba ma he no wada mele na ayo ikadna e anani o wodo dozo hiwe mo se la rosie sabawa abiya try abone iska o 14 nan yẹn ni ó ní yẹn aba ni yẹn amẹ àmọ we are just picking it from Yeah, yẹn wọlé sọsọ lè ra amẹ Yeah, ni àwọn ke anyọ ni yẹn amẹ ehimẹ náà onímọ̀ kakẹ́ it náà mélòó kọ́ wa gò because ṣé sọ ìmì nyimọ̀ nkẹ́ náà answer ti sísè àtàfẹ́ rẹ́kọ́dì náà so maybe it might still require ka yìí ti yẹn ọmọ ẹ̀ ọmọ yòó ti bọ̀ tọ́ ní yàrá amẹ dọ́là àti ten I try dey preserve and that amẹ dọ́ọ̀rẹ́ anyinlá ti ọtọ́ náà ìka dọ́ọ̀ save because we just want it as a keeper, you know, whereas they are just one to fourteen. One to 14, and, and alhamdulillah, man, yeah, man. Ada kan ìṣe inú òdó lè rẹ̀ ẹ̀gùn máa ń yàn ẹ máa ma gbàdúrà kéré ẹ ẹ akóyẹsẹ alhamdulilayi ẹyin náà sí wèhí náà làkà àmì ẹlò yẹtẹ sọ̀rọ̀ masọ́wọ́lẹ̀ because money thing is cool yeah he key point like mọ́nà máa mi nine subjects àbánu wọn ní mi kí n point. Huh? E so i don ewu na ya kachara ihe so 200 naira oyekwo so 200 naira nọ adịnya anyị ohue kọ na kala anyị họkwọ lọsọ ka ohu n'ọlẹ kala ka ọtọ dọ ọkọ ẹtẹ dọ ka so aban na wọn mẹbi one to fourteen and then 200. times fourteen ọ̀rọ̀ rẹ̀ wọn lórí two eight kó two thousand eight hundred two eight my my my school dey mark <laughs> so two thousand eight so ẹ̀kẹ́fẹ́ náà ìka wà tó dára dára dó fẹ́ tó àwòrán ló máa ní náà àmọ́ ọ̀rẹ́ adams wà kọ́ ọ̀rẹ́ ìṣọ́ àná àkàbá náà ọkọ̀ tẹ́tẹ́ yẹn wà nánà wẹ́ ìkìdọ́ ẹ̀lmì bìlì yẹn ìkìdọ́ ẹ̀lmì ni. anọ m ya 1 to 14 na akwọ ọ nụghị ịda ka ya ime ya ele miska miska ama akwọ wepụrụ ya mana ameta program je ndị ike ịdọ ya mi program ọsa ndị iwe so wo komo komo ri mana bi adini dọ dọ niwe ene so when you what about banyawa so inshallah entertain question na ngone yeah this 943 according to my watch so you are entertaining question na ngo 10 o'clock and uh, 10 o'clock I don't know ba im na ka o ma tora o ma leje ha sha ko le wa alaikum salam ja ka an yana ta na ka ma mu na se na'am na'am ah mori na wa da hada huna ire na eh ona me doni ki eh problem ni hora anyi and i e, na e eh, e ka o e ya kufe all ọrụ anyị ma akwụsị ya esi aka aka ọ ije n'ihe akwụsị na na-enye eh, guidance what i mean by guidance enye all this etiquette especially those who mozi oje for nine months awọrọ ke anyị ịtọnụrụ esi ihe, ye anaghịka ya anọ mebe ọmọnị anọ mebe ya so that osojo n'ọma lórí kakida na wọta ọjẹ number e, one ọmọ easy especially onye onyeri ere ko ya na-esu naanị akụkọ dị ere toire na ozuzo ọda toire so ọ ọwọ ya istighfar ni kọrọ na mene ehinyi ntụmụrụ kọ n'ọmị ke ya ọnụ sini dọtị ehinyi dọtị ọrịa ke

ẹ̀ẹ́bì ṣetán ẹ̀ẹ́bì ẹ̀yẹ ẹ̀wọ́ yéèyè ní wàlẹ́ agara náà gàrà ẹlẹ́mú ní wàá wọ̀ ọ̀họ́ ẹ̀ so ọmọ nìyà ọ̀mí sì fẹ́ ìsaná wọ̀rọ̀ kọ̀mẹ́dọ̀ mi bọ̀tọ̀ mi sọ̀ ké ọ̀rọ̀ ọ̀nyọ́ ní tinyehi enlightened with islamic etiquette lẹ́ndọ̀ ọ̀nyi found akida because ọ̀rọ̀ found akida wọ́n ara àyẹ̀kísẹ́ ẹ̀kọ́ na happen. ba na ayi happen ihe nyine yo wa ihe nyine yo so abese na na bla na agobe ki shetan e asa ka nle di shetan na aso ya ro wee were anya ka ahịa onye nne onye no no polo ọnụ mehu so e huna ya maka na a onye nọ n'ọmọ na ọ wenere ka dọba nwa kwụrụ ọ kpari kọmpini anaghị amị koke hụ ọ ewere ahụ ka naghị mirinda ya ka ọ na-ehu mirinda ya ebeche ọ mehu martina onye gwa anyị mọnụ si na bere ma nọ wee re nwa <laughs> ahịa na awụsa ya ka anyị <laughs> mana ka akọ na ọmụma na anyị na ka agụkwata na ekọ nọmba ndọpa ihe onye ka ya onye ya na na ehi pụọ ọrịa so abịasa nyere kụfụrụ ọrịa ebe omori ya ụkwa dọsi ọtụtụ na ka kee ọnụ mụrụ ya ma na nsị na ka ọ ka ojo no ma da o se sa ha nwe han de si uruwa ona ndure ka ijenyi ihe nyi de bi we ke hinya fi nyi ne mun da o hai hone mo fitina na na alaikum salam na Naam. na mizi yana ka yi da nobi izu yana ka eh, eh balaga izu yana ka they are still around seven to ten years sabe izu yana ka eh balaga but ora huna ba were an to mu sallallahu uh, alaihi wasallam aka murru auladukum wa hum uh, abna'u sabi wa moda ijo ni ka sala je wo zahin eh, ba ije na agura yao eh, oh, du padugo du tuwa so ma wa umoro ro e kukure especially period on in and now awda ka wonye ne onye na na mi 10 years now oro ro ni sini me so ona me the age of maturity or early the age of menopause very early na so na na go 35 years 40 years o kunya muzi o kuri men si saraje ona ndure ka i e ka e sister sa na ka na ku en ka that wacije ma ori muni po so kunya muna kuwe mini po so marara karara kuwe ama orara karara moji seji orara gunu muri stage na asa ko da ke wa kunya ngo ho ko wa ho iya wallahu ta'ala ala wa alaikum salam na'am نعم Naam. Eh ka olu da ka o. Olu ni pe e ka iwe ka odori hina. We dido da ka we pay one year house rent. Anyi tan wele Islam o ni eto. This Islam dore dynamic is not uh, static. Ana ya ni ni ke wàhálà mẹ òhwẹ náà dùfẹ ẹhùn náà wà wà yìí ní ìhẹ náà òhwẹ ọmọ rẹ tù sọ àìdáka wà láì láì dùwẹ tẹ but anyị senya na ika because of time azam ebi nechara bi islam alawan yani ọ ya nijere gbọnọ náà lure ka ye wey pay rent now wey pay and wee na-azụ mee isom kọndishọn ka return ke ha ọnụ na ala anyeza ọrụ ọrụ semedure ka anyị landlord anyị ẹnẹ ẹrẹ ekute yẹn ẹyẹ ẹyẹ gba ẹdùrà yìí nìyí wọn hó ọsọgbọdọ sẹkẹ ẹrẹ àmọ ala anyá náà ẹka yẹ lẹẹrẹ ahọhọ yìí náà lẹẹ kọnyẹ ẹni lẹẹ ẹgbẹ service à ọdọ wẹrẹ wẹrẹ mọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ dára so ìjọ mọ̀ sí alera alera àlẹ́rà àlẹ́rà àwọn ọgbọ́n ẹ̀hẹ́n so ẹ̀wọ̀n náà lẹ́kọ́ à ọ̀nà olúreke àníbìsọ alẹ́sàlẹ́sà jesus àwọn ìjẹ̀hu díẹ̀ ní ẹ̀mẹ̀mẹ̀ yẹn dọ́n mọ̀ bó lẹ́rà ọ̀rọ̀ wa ẹ̀ bẹ́ẹ̀ ka ọ̀dọ́ nyẹ́ ń pay tax àná ọ̀ka àfi pay tax roman ọ̀ka fi pay tax dáa pay e e, e, pay tax Amma shaka yana ruwa, daga give to Caesar what belongs to Caesar, and give to God what belongs to God. Oyinbo so wee katapara mala asụrụ ngwa si omori si Caesar be Caesar anabi omori dị ụsọ ya. Ee na-efe nye akọnye n'ụlọ Sereka emepe anabi Isa. Kasa kainan. Anabi Isa ọ kawa ọrụ kakwa ya tan. Ndị lọọrụ man is not working that way. Ọ ka na-awọ ọrụ egwuchiri ọ. da ne bisa don mana su tere sai ne sai fin jona hore so a doka a wannan yayi tere kai na wannan bidin da taka na da san wato ko wa tere da da o ko because of the behavior ona na dure ka ta bisa ta ya huno du ko ka e san wa na moto na e huno wa moto ma no kala lenda service ao ah, oh. ama bolo mbe ya do be ana me nyiri sisi ene ya se do so ko so sanan because of nature that don't make i some certain things that wow wow like more go against that ana lure ka is in condition no people le hi ma me ma do le hi now one year make am men ma me six months make am ko ilo yani ananyo ka six months am na ba ba le me return na because you are still going to spend the money oye ko bota don yangu me ana ya ni the best of kai e. azon service and wara render ni ya do we see how the service but if it is otherwise because of nature that the landlord and leka wele abiru wa kwa na dole ye eh, wa wa ni sile ina ndo kai e. ada mi kama wala ina ndada mara me tadi me sultan wa ka <laughs> wala na ka wenye ile hiyo so no because of nature that islam does not go against uh, Then uh, coming to the second question, nire agaki knife. Whether I can knife, if I have a mina how, I need knife. Oyo ko jende kin niyaba ka ane fata. Osan o doye la son fata. Fata awal ko yena Ama e jende da ka e fata o yezo. Yani hafi nun ni anyen. E jende da ku kaka niyaba ta ane fata. Osan na na de fata ọnụ mẹ̀ ayé dá gọ́dọ̀tún múta ọ̀n tó mọ̀rí sọ̀rọ̀ ọ̀rẹ́ fẹ́lẹ́ ọmọ ìtọ́ra anyi asabi ẹ̀ta ọ̀nà kàkà ẹ̀wọ́ nọ ẹ̀wọ́ ìwé ilé ìbílẹ̀ eji èjì àbáyé sẹ́ mọ́tọ̀n ẹ̀wọ́ nọ na ẹ̀rẹ́ fún náà ìbílẹ̀ tọ́ you have to take over ẹ̀ bọ̀ bẹ́ẹ̀ ayé àni sẹ́ mpaapu àdá ẹ̀rẹ́ nyi dẹ́ yà finish onto mori ka na onete na na na take over onto mori sallallahu alaihi wasallam na hori medina dọọ onyo da de wonre suti medina ona woka na jamaa wa welne ya ummukum eh, man alamakum jaba yehu ka abdullah ibn dada a ọmọ náà tó ẹ hórí medina dọ̀ọ̀yàn as ọ̀nà kó e take care of that position so ka sọ́nà kà áyè bìtìlẹ̀ mi ẹ̀fẹ́ náà yìí náà bí ẹ̀mí. but the only thing is that adam ẹ̀kọ́ àmì in a corrupt form ẹ̀ e so kàmá ni yín náà ká ìdá àmà ni yín tọ̀nà ká ẹ̀hún náà ọ̀nà wọ̀gọ́ ọ̀nà ọ̀yẹ́ ìzọ̀ ọ̀zọ́ ọ̀nà na take care of ẹ̀rẹ́ eh, yẹn. if this person is not there. Among the only thing of a dan your permanent ehun now, unto Musa Allah Salam, do like setting or no then. Ije mere it might not be the same setting. Ehun náà, ntọ́ mu lé Medina, dọ́ ọ̀chọ́ ọ̀nà Medina. Ihe na ahụ na na ahịa ọta, da ike bọrọ n'ọchị abụọ, ọ n'ọrịa kwụsịrị. Ọ amma were ọnụ elenyi na investment ka ama emesa na akọwọ permanent an dikọrọ ka dị imam ọnụ wọta n'anyị imam ọnụ wọta efike hudin ọnụ ndụrụ ka ịhụ bila nọ etebira ejamu ochi arụhwan daga ma wọye arụhwan nọ imam asọ metọ kwara dị jama dị ka aka enyi n'echi a ndị na dị chi ọnụ

any ulterior motive tena mendule ke ka soro hata na huda manu nyoda ko permanent do ka waka kini islam oyan it's a problem ama na nyoda do do le so e jodo no e, na ruso na e we lead ni e, wa ya obedin ana ni teme odo no ko e take over from you ọnụ ahụrụ kwụrụ nọ nwaanyị ọnụ nka mma na na ịnị take care of ɛwɔ walk ayɛ no ban pɔɔlɔ duma bɛn although now it's not everyone of them is deputizing sɔsɔ nɔn rira náà ike anyi in islam wọn tó múlẹ ọmọ so àmọ ọyọ kókó jẹ ọ náà ní màá kàkẹ ẹbẹ mẹ ìyẹn mọ ọhúnrọ ńwúrẹ ńwúrẹ náà because of ẹnu ẹni ìsìn ẹmẹ yẹn ọdọ wíwú mẹ yẹn náà ẹyẹ ọ ní nyìkọ ọbẹ náà yìí kan yi yusuf kaya mo to muri me na ko me but manya wa hore ni ka ozo na woro ka o o take care of activities ana hapo ni numu na yale nya wa hore hiyo sadi decide kaya wa ni yasa ana me hona ndo da wetu da kona lina hivi no ka ka hiyo wa lina hivi ana ya ni na hivi tidai lelan ama nyona dogele fujao ama kontrol me nyona dogele fujao jina da hore medina sababono me an islam sirra ina na wana wallahu ta'ala alam so question kunya na sister sanya maka ten <laughs> naam sisters wa alaikum salam na maka dole ku sala do sire wa yizi ano yamme do iya ima no wo hono sahabiya ne ka anyi sahabiya na ano o ma o ma ku sala dole ko zire ba

fala yakuna al-yawma dinan sene ba dinin ma ba e ba ba dinin na jin so wa fala qorata wa shaqu nusila ba jana wallahu ta'ala alam ya hu musbana wa ta'ala kono golo no do goyo ono tinyo da je in istiqama no do tinyo je do tinyo je uzana na kai sirat allah al-mustaqim uzum musbana wa ta'ala ana ikono uzana ka o tinjen no do gaida na no do no ila hu musbana wa ta'ala ka enyo na arisa akon ya hi muri no ka ele mu do so to abo wan bana ka ya ko ko ko de muri umuri yo resan umuri yo zo ise ozo zile ya hi muri no subhanahu wa ta'ala qoroi dozu yoze oni ba ze jere dome subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk